mo kí yín káàbọ̀ torí fàájì ọ̀sán olúwa. Eh, eh àbùkún fún yín <laughs> gbogbo ẹ̀yin tẹ́ ẹ fojú àyẹ̀wò mi lé olúwàbùkún fún yín bẹ ṣe ń wò wá nítorí pé bẹ ṣe ń farabalẹ̀ tẹ́ ẹ ń wò wá yìí inú wa ń dùn torí ti yíyan la ṣe wà nígbà yìí ẹ káàbọ̀ sórí fún ètò fàájì ọ̀sán ní orí Orísun TV mo máa ń sọ ní gbogbo ìgbà pé tí òjò bá rọ̀ sátẹ́gùn fẹ́ tí kì í jẹ àti gbogbo èyí ṣe gbàásù gbàásù kò lè gbé TV lọ mm. nítorí pé kí ni orí àpáta la kọ́lé tí kì í ṣe orí iyan rè èmi mm. rẹ̀ oní ti yín àtàtà Adénìkẹ́ Hannah Babátúndé èmi lọmọ wọn nílẹ̀ ìjẹ̀ṣà ìjẹ̀ṣà oríṣi ìṣànilẹ́rọ wá ti múná roko èmi lọmọ ọwọ́ ọmọ ẹ̀fọn ọmọ gidi gbọ́ ọmọ jálẹ̀kùn ọmọ tó ń gbèsè lájọ obìnrin tó fi gúnyán jẹ omi kan wà lẹ́yìn ìkúnlé ilé bàbá mi àjèjì kankan ẹ̀ gbúdọ̀ fẹsẹ̀ wẹ̀ ń bẹ̀ torí àjèjì ó bá ti wẹsẹ̀ ń bẹ̀ àdẹni ẹbọ ni èmi gẹ́gẹ́ bí ìyàwó ẹ ọmọ ni mí mo tún wá jẹ ilé ọlá náà bí mi sí ilé ọlá náà tún wá fẹ́ mi sí wọn á lọ síbẹ̀ mo bu ẹjọ́ ojú mi dojú òde òbúwẹ́ di ìbàdí mi ẹ́ ó sì di ìlẹ̀kẹ̀. èso ọmọ ọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́bẹ̀ ìjẹ̀ṣà ayẹlẹ́ jẹ́ ìyẹn láyé àtijọ́ bí mo ṣe máa ń sọ lórí ètò ńsìn ẹ́ adéníkẹ́ ń jẹ kisas tó dùn lára. ṣé wá rí lórí ètò lẹ́ẹ̀ni ẹyẹ mi ò dá apá kan fi fò adé versus adé ni adé pàdé adé ni adé jọ ń ṣe pẹ̀lú adé ni adé wá ń wọnú ara wọn ni abuletic king òwú tẹ́bí kan bá ti ń porúkọ ẹ̀ máa ṣe báyìí òwú ọba àwọn ọmọ abúlé àwọn ọmọ abúlé rèé o ọba rèé èmi gangan olórí lábúlé àwa rèé ajọba lórí ètò lẹ́yìn. mo ní èyí gangan lẹ́yìn wọn ò ní bẹ́ẹ̀ lórí ó yá èmi gangan lẹ́yìn wọn ò ní bẹ́ẹ̀ lórí. ẹyin ní ẹyin ẹyin jẹsà yẹn ẹyin wọn bù ẹ wọn bẹ àwọn ẹyin mẹ. mo wúwo ẹ ko ok. ó yà nà. ok. <laughs> mo kí yín káàbọ̀ sórí fàájì ọ̀sán lórí Orísun tẹlifíṣàn níbi tá a ti ń sun ọgbọ́n tá a ti ń sun ọmọ tá a ti ń sun òye èmi á máa wí pé kárede kájede kámẹ́dẹ̀ kápẹ́dẹ̀ kápẹ́dẹ̀ kí gbogbo elédè tó ń bẹ ní gbàgede èmi rèdè mo jẹ́dẹ́ mo mèdè mo pèdè tó wá jẹ́ kí n máa kí gbogbo pèdèpèdè tó wà ní gbàgede dání pèdèpèdè ẹni tó bá ti ń sọ̀rọ̀ tí àwọn èèyàn ń gbọ́ òun náà ní pèdèpèdè ìwọ́n tó wá ti ń sọ̀rọ̀ ọmọ aráyò ní gbohùn mọ́ ẹlẹ́nu lọ́la wáìdù lókè ẹ̀rọ mi kí wọ́n káàbọ̀ sórí fàájì ọ̀sán tèmi èmi á máa wí pé ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín sugar daddy àwọn kan boyfriend àwọn kan boyfriend àwọn kan bọ̀bọ̀ àwọn kan bẹ́ẹ̀ni àwọn kan zadia adéníyì ah, ah. oríṣọlá ẹyinjú olódùmarè ọmọ mọ́lá ọmọ onígbòmọ̀rẹ́ alágbàdo ìrìn àtàpẹ́sẹ̀ inú omi ọmọ wa nílé bàbá kó má nílé yèyé mọ́lé mọ́mísí mi mm-hmm. àwọn nìyẹ̀rú ọ̀kẹ́. Eh mọlálọmí mhm. ọlọ́fà mọ̀jọ̀ mhm. ọmọ abisujú ọkọ mhm. ìjàkadà kìtì lóru ọfà ìjàkan ìjàkan tí wọ́n jà lọ́fà lọ́jọ́ sí wọ́n ló sojú ta ni wọ́n ló sojú pé olóko ìbáṣojú olóko olóko ibà làwọn àwọn lọ́mọ ìbúrẹ́ ìlàrẹ ìkan gbọ́dọ̀jú kan ìkan bọ́jú kan ìjọ́nidọ́ni ní bọ́sọ́bíwá lọ́mọ bẹ́ẹ̀ ni fàájì ọ̀sán náà lè tò níbi tá a ti jọ máa máa ṣe fàájì tá a tún jọ máa máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni a kò ní a máa ṣe fàájì mm-hmm. a tún máa kẹ́kọ̀ọ́ a máa gbé yín débẹ̀ bẹ́tà a máa já yín sí bẹ́tà a máa gbé yín débẹ̀ bẹ́tà a máa jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ gangan lórí fàájì ọ̀sán tèmi ó níbi tá a fẹ́ gbé yín dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ọmọ abúlé mo fẹ́ dá wa padà sí abúlé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa wò pé ah, irú ètò wo ni wọ́n tó mú wálé ni mo pé tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ ẹ kí n tó tẹ̀síwájú ṣẹ́rẹ́ mi dẹ́n wò yìí ọmọ python Hmm. ilé paitọ mo dàgbà sí. èmi gan báyọ̀ ọmọ alàgbà ni mí eh, eh. alàgbà nù jọdí akóni lóbìnrin ìyá tó bí mi lọ́mọ. bẹ́ẹ̀ni kódà ọmọ inú ṣọ́ọ̀ṣì inú eh, ṣọ́ọ̀ṣì mo dàgbà àmọ́ ibi tí mo fẹ́ gbé yín lọ lẹ́nu ẹ̀mọ́ lórí Orísun a máa ń gbìyànjú kí àṣà àti ìṣe àti èdè wa kó má bàa parun torí la ṣe máa ń mú àwọn ẹ̀kọ́ lóríṣiríṣi tó ní pẹ̀lú àṣà wa tó ní pẹ̀lú ìgbé ayé tó ní pẹ̀lú ìgbéyàwó tó ní pẹ̀lú ìbádọ́rẹ̀ẹ́ tó ní pẹ̀lú living among ourselves yeah. living in peace tó ní pẹ̀lú society wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi táwọn ń gbé yín lọ lẹ́nu gangan ni pé a fẹ́ gbé yín débẹ̀ nílẹ̀ Yorùbá àwọn òrìṣà ilẹ̀ Yorùbá mm-hmm. nítorí a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti misinterpret wọ́n ti misunderstood wọ́n ti ah. wọ́n ti misdiscode. gẹ́gẹ́ ìròyìn jábọ́. wọ́n wọ́n mọ àwọn ipa tàbí bó tiẹ̀ ṣe jẹ́ kí là ń pè ní òrìṣà àwọn wo ni òrìṣà ipa wo ni àwọn òrìṣà ń kó nílẹ̀ yorùbá kí ni ìgbàgbọ́ yorùbá nípa òrìṣà. bẹ́ẹ̀ni nílẹ̀ yorùbá kò sí ọmọ tó bá jẹ́ ọmọ Yorùbá tí ò ní gbọ́ orúkọ òrìṣà kan bẹ́ẹ̀ni àbí èkejì rí ṣùgbọ́n ṣe mọ̀ pé ìgbàgbọ́ ti gbayì bẹ́ẹ̀ni mùsùlùmí ẹ̀sìn Islam ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kristẹni ó ti wá dé ó ti wá dìgbà tí wọ́n ń gbàgbé àwọn òrìṣà wa àwọn àṣà wa ti ń gbàgbé gbogbo wọn ṣùgbọ́n àwọn ọmọ tá à ń bí sìn wọ́n nílò láti lẹ́kọ̀ọ́ láti mọ bí wọ́n ṣe jẹ́ because nígbà míì kẹ̀rẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ atẹnudẹnu ń gbà mí tí ò bá dìkan á lè kan wọn á yọ kúrò wọn á fi kàn ṣùgbọ́n lẹ́nu wa lẹ́nu lórí ètò lórí ètò pàdé ọ̀sán ẹ máa gbọ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ gbọ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ni. gbogbo àwọn tó wà láyìíká yẹn pé wọ́n kàn jókòó pé adé méjì ti dé sórí ètò. bẹ́ẹ̀ni. káwá jọ ìyànnà náà ẹ̀ dáadáa. ẹ sálẹ̀ bó ṣe máa yé yín. ṣùgbọ́n ká tó wá wọnú ẹ̀ gangan kankan ká ti ṣàlàyé ìrọ̀ láti lọ ṣe kiri fàájì ká lọ ṣe fàájì ọ̀gbọ̀n ókè náà. ẹ bá tó wá padà wá àmàwá yàn án a máa ṣí aṣọ lójú ẹ̀. a ṣiṣẹ́ aṣọ lójú ẹ̀. a máa wá wọnú ẹ̀. a máa dive sínú ẹ̀. a máa gbé yín débẹ̀. a máa já yín sí bẹ́tà. ẹ bá ti kúrò mẹ́ à ń bọ̀ àti ìdí. tí wá láàṣà àwa ò lè fàṣà ṣeré o àwa ò lè jẹ́ kán fàṣà àwa tọrẹ. èmi á máa wí pé Yorùbá ló làṣà Yorùbá ló lèdè Yorùbá ló ní ká kí ni ká ṣe ní pẹ̀lẹ́ bọ́mọkùnrin bá jílẹ̀ yorùbá á dọ̀bálẹ̀ ńgbẹ́lẹ́kẹ́ tó bá dẹ̀ jẹ́ obìnrin á kúnlẹ̀ á ní bàmí ẹ káàárọ̀ wọ́n á ní àjíbí ojúmọ́ re ni fún tèmi tiẹ̀ tó bá sì jọ̀wọ́ ajálẹ̀ wọ́n á ní àsùnjí o ọ̀tọ̀ọ̀tọ̀ láàjì yorùbá ló ní bá a ṣe ń kíni bẹ́ẹ̀ bá wọlé làárọ̀ ẹ kú òwúrọ̀ làákírù wọn bó bá jẹ́ ọ̀sán wọ́n á ní ẹ káàsán bó bá dọwọ́ ọ̀rọ̀lẹ́ wọ́n á ní ẹ kú rẹ̀ tàbí kọ́ ní ẹ kú ìyálẹ̀ o tó bá wá dọwọ́ alẹ́ wọ́n á ní ẹ lẹ́ńbẹ̀ ẹ kú ajálẹ̀ o mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó pé òtún ni ajálẹ̀ ajálẹ̀ gangan la máa ń pè nílẹ̀ Yorùbá ń bẹ̀ yẹn ó yẹ kí ẹ̀mọ̀ bí tí a bá ń sọ̀rọ̀ nípa Orísun níbi tá a ti ń sun ọgbọ́n a máa ń mú ọgbọ́n àti ìmọ̀ àti òye wá fún gbogbo mùtúmùwà kó yẹ pé àwa náà gbọ́n tán àwa náà ń kọ́ nítorí kẹ́yìn náà lè kọ́ látara wa ni torí ẹ̀ka ṣe lórí fàájì ọ̀sán tèmi orúkọ tèmi ò jẹ́ ìpadà Adéníyì Olúṣọlá ẹ̀yinjú Olódùmarè ọba àwọn ọmọ abúlé ọmọ mọ̀rọ́láhùn ọmọọba ìlú Ìgbòho mọ̀rẹ́ pẹ̀lú ever gallant ever beautiful ọmọ tó dúdú bíi kóró ṣe ẹni tó bùnrin kò lọ́nà tó sun gbére ojú sí ó ní fẹ́ yóò bá tiẹ̀ jáyẹ ẹni kó tiẹ̀ jálẹ̀ ọmọ kan bíi one million tẹ́ bá ń gbọ́ honey fingers adéníkẹ́ baby ó yẹ jẹ́ kọ́mọ̀ gbé wọn débẹ̀ kó jáwọ́ sí. ọ̀rẹ́ náà adéníkẹ́ ti rèé honey fingers ti gbogbo àgbáyé no rival god damn it ẹ kí ló ń jẹ́ rẹ̀ ọmọ yín nílẹ̀ àyè wá dàjẹ́ ọmọ yín nìyẹn onílẹ̀ ìjẹ̀ṣà bí adé mi ṣe wá máa ń fi rẹ̀ mọ́ ìyá ẹ̀ ah. orí mi dẹ̀ ń wú ṣé kí ni o kò bá darúkọ màá mi ìyá mi mo ní sọlá gbèsè ṣé mo ní sọlá àdùkẹ́ ni àbí mo ní ah! sọlá àṣàkẹ́. <laughs> iṣẹ́ bá ti pè é náà ni <laughs> ó dára lórí ètò lẹ́yìn iṣẹ́ ní kọ̀tẹ́tọ̀ lẹ́ǹkan yẹn ah! ní Yorùbá ń kíyàn. Ah! àwọn Ìgbò tí wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ àwọn àwọn àwọn ẹlẹ́yà tó kù pàápàá kò ń ṣe Ìgbò nìkan àfi sọ̀rọ̀ pé bóyá kì í níbọn gbogbo àwọn tó kù máa wá ṣe yẹn máa ní pé Yorùbá wì í ẹ káàárọ̀ ẹ bá jókòó ẹ kú jókòó ẹ bá dìde ẹ kú dìde ẹ bá wọṣọ ẹ kú wọṣọ ẹ bá wọ bàtà ẹ kú wọ bàtà ẹ bá ṣerun ẹ kú ṣerun ẹ bá jẹun ẹ kú jẹun ọ bá ń ṣerun ó ní bá a ṣe ń sọ ẹ̀bẹ̀ ní bá a ṣe ń sọ ojúbo ọ̀yá yá o àwọn kì í túmọ̀ ẹ̀rẹ́ báwọn ò mọ̀. mo bọ́ pọ̀lọpọ̀ mọ̀jẹ̀ sí gan gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí yóò padà bó ní gbàjámọ̀ bá fẹ́ ó ní bí wọ́n ṣe kíra wọn bí èèyàn bá ń ṣerun ó ní bí wọ́n ṣe kí bí dẹ̀dòdẹ̀dò bá ń dẹ̀dò ó ní bí wọ́n ṣe kí tí àwọn ọlọ́dẹ bá pàdé ara wọn ó ní bó ṣe máa ń kíra wọn bẹ́ẹ̀ tí àgbẹ̀ bá lọ́ba fẹ́ kíra wọn àgbẹ̀roko bọ́dúndé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní o tiẹ̀ mú àwọn nǹkan wọ̀nyí tó ní ṣe pẹ̀lú àṣà àti èdè Yorùbá mo lè fẹ́ bóyá wa ká tó lọ sínú ẹ̀kọ́ ìní lẹ́kùnrẹ́rẹ́ kò ń ṣe pé bóyá wá síbí láti yí ìgbàgbọ́ wa padà tàbí láti jẹ́ kẹ́ ẹ gba ohun tí àwa gbàgbọ́ lórí ètò yìí gbọ́ kí ó má dàbẹ́ ni pé à Orísun o wọ́n ti ń sọ̀rọ̀ tako ẹ̀sìn ìgbàgbọ́ o àbí ẹ̀sìn mùsùlùmí o bẹ́ẹ̀ kọ́ àmọ́ kí àṣà àti ìṣe wa má bàa parun làwa ṣe wá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọjọ́ mélòó kan sẹ́yìn tí mo lọ rí ẹnìkan ní ìlú Ẹ̀gbá nítorí àwọn ètò kan tí a fẹ́ ṣe a wá ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ nípa àṣà àti èdè Yorùbá ibi tá a ti bá dé bó ṣe fẹ́ parun ẹnìyẹn wá ní níbi ọdún mélòó kan sẹ́yìn bóyá bíi twenty years back pé àwọn ajẹ́lẹ̀ àwọn òyìnbó wọ́n máa ń wá sí Ẹ̀gbá wọ́n máa ń wá sílẹ̀ eh, Yorùbá láti wá kọ́ ẹ̀kọ́ ìmọ̀ Ifá wípé àwọn rò pé wọ́n fẹ́ràn wa àbí wọ́n fẹ́ràn èdè wa náà ṣe wá ń kọ́ ẹ̀kọ́ ohun tí wọ́n fẹ́ wá kọ́ wọ́n ní àwọn ohun tó yà wọ́n lẹ́nu ni pé àwọn ti tẹ̀ wọ́n nífá wọ́n ti mọ̀fá wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan ti wọ gbódù ah, ah. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìgbà tó dọ̀hún wọ́n ti ń jẹ apènà jẹ olúwawo jẹ lọ́hún yẹn tó jẹ́ pé gbogbo àwọn tó tún yẹ kí wọ́n wá kọ́ ìmọ̀ ifá fúnra wọn ni wọ́n ń tẹra wọn ní ifá lọ́hún ah. àwọn ohun wọ̀nyí sì ni àwa ti ń gbàgbé tá a ti rí bíi nǹkan tó wà fetish kódà ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá rí mi tí ń bá lo owó ẹyọ nǹkan tó lówó ẹyọ náà ah, àwọn tó ń ṣoògùn ló ń lo owó ẹ lára àwọn craft ti wà dẹ̀ ni torí ẹ̀ làwa ṣe múrò àwọn kan báyìí wá sí orí Orísun ohun táwọn máa sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́ni òun náà ni àwọn òrìṣà ilẹ̀ Yorùbá àti ìgbàgbọ́ Yorùbá nínú àwọn nípa àwọn òrìṣà ta nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti misunderstand wọ́n ti misinterpret bí mo ṣe sọ lẹ́ẹ̀kan torí mm. òyìnbó yẹn. ó wá ó ṣà ń gbèrè ó ń gbé. Ah! ó ń gbé mi nínú. èyí ìlágbára. lọ́bọ̀dẹ̀ <laughs> sọ̀rọ̀ nípa àwọn òrìṣà ilẹ̀ Yorùbá òrìṣà ilẹ̀ Yorùbá pégbà wọ́n dẹ̀ ní oríṣiríṣi iṣẹ́ tí wọ́n ń ṣe mm. ìgbàgbọ́ Yorùbá ni wípé àwọn tí òrìṣà dá mm. là ń pè ní òrìṣà àwọn tí òrìṣà dá mo fẹ́ kẹ́ gbọ́ Yorùbá yẹn dáadáa àwọn tí orí ṣàdá àwọn àkàndá ènìyàn bóyá ẹnìkan tó lè ṣe nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè ṣe bóyá ẹnìkan tó ní opportunity tàbí ipá láti ṣe nǹkan àràmàǹdà tó yàtọ̀ tá a bá wọnú ẹ̀sìn mùsùlùmí wọ́n máa ń pe àwọn kan ní màláìkà tàbí ká pe àwọn kan ní ànábì ẹ jẹ́ kí n lo ànábì àwọn ànábì ọlọ́run àwọn tí ọlọ́run rán wá àwọn bíi intermediary tí wọ́n jẹ́ tí wọ́n wà láàrin àwa àti ọlọ́run àti ọlọ́run. àwọn ló ń gbéṣẹ́ lọ bá ọlọ́run pé tọ̀. tó mo dé o mo tún dé o mo gbé kínní ìdé o. tabọ́dẹ̀ wò nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ó ní àwọn tá a máa ń pè ní pásítọ̀ aláwọn tá a ń pè ní prophet wòlíì a ní àwọn evangelist bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la tún ní àwọn angel angel ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ angel ìgbàgbọ́ yorùbá ni wípé àwọn tí àwa ń pè ní òrìṣà yẹn wọ́n dàbí áńgẹ́lì. Mm -hmm tí wọ́n jẹ́ ìránṣẹ́ láti ṣe iṣẹ́ kan tàbí iṣẹ́ mi tabadẹ wo nínú ìgbàgbọ́ Yorùbá gbogbo nǹkan ló ní àwọn tí wọ́n fi sọrí ẹ̀ tabá ń sọ̀rọ̀ nípa òjò àrá àti ìjì ó ní ẹnìkan tí wọ́n sọ pé ó dàbí ẹni pé ẹni yìí o ló ń kọ̀ǹtúrò ẹ̀ ó ní ipá láti bá àwọn nǹkan yẹn ṣe pọ̀ tabá ń sọ̀rọ̀ nípa omi tó ń ṣàn ó ní òrìṣà tí Yorùbá sọ pé òun ló wà ní ìcháàjì omi tó ń ṣàn tabá ń sọ̀rọ̀ nípa òjò ó lẹ́ni tí yorùbá sọ pé àwọn ló wà ní ìṣáájì. àní ẹja bá òrìṣà báyìí wí òrìṣà báyìí wí máa rọ̀jò lé wa lórí tá a bá ń ṣe nǹkan. òjò á lè rọ̀ <laughs> tó bá lè jẹ́ pé iná ó lẹ́ni tí ó ní ṣe pẹ̀lú iná tó bá di pé ó fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run hmm. àbí wọ́n rúbọ ńlẹ̀ yorùbá hmm. ó ní ẹni tó máa ń ṣe àmì hmm, wọ́n ní ẹja lọ bí fálẹ́rẹ̀ ẹja lọ bí fálẹ́rẹ̀ bí òun bá dojúrú wọ́n ní ẹja bí fálẹ́rẹ̀ àbí ká èèyàn ló máa ń wò pé èṣù wípé à èṣù òun ni sátán onílé oríta kò ń ṣe èṣù ni <laughs> sátán nínú ìwádìí tá a ṣe nípa èdè yorùbá èṣù kọ́ ni satani. èṣù kọ́ ni dragoni àbí lucifer èṣù pẹ̀lú àwọn òrìṣà ilẹ̀ yorùbá tí àwọn náà dẹ̀ ní iṣẹ́ kàángbọ̀n tí wọ́n ń ṣe ẹ mọ̀ pé nílẹ̀ yorùbá wọn máa sọ pé wọ́n bẹ èṣù lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ nígbà tí bóyá ìjà bá ṣẹlẹ̀ láàrin ìlú kan àti kejì wọn á ní kí èṣù lọ kó lọ máa dojú ìjà kọ ìlú yẹn máa ní ẹjẹ́ ká lọ ta epo sí orí ó ti mọ̀ pé èèwọ̀ ẹ̀ àwọn àlọ́ fún ní èèwọ̀ jẹ. àwọn kan fún èèwọ̀ láti fi láti lọ fi bá wọn àwọn àní lágbájá ló ní fún ẹ ní èèwọ̀ yìí o bàbá tẹ wàá mọ gbogbo ẹ̀ gan ẹ mọ̀ pé ṣọ́ọ̀ṣì ti gba ìpọ̀lọpọ̀ lọ́wọ́ wa ṣùgbọ́n aṣá máa ń wo fíìmù fọwọ́dọ̀ ah. àwọn fíìmù tá à ń ṣe yìí gan náà àwọn náà máa ń gbá research ní kúrò pé èèyàn ṣe èèyàn kọ gbogbo àwọn fíìmù sí yìí ni tẹ wá rí nígbà tí adé mi ń bìbà tó ní pé èṣù kọ́ ni sàtánì pé òun bọ́ àwọn èèyàn á ti máa forí gbárí inú ilé wọ́n ti máa forí gbárí kí ló kí ló ń sọ yìí kí ló ń sọ yìí gangan lóòótọ́ lóòótọ́ ẹ mọ̀ pé ní bíbélì gan ṣé àrídán ti ẹ̀kọ́ ìsìn. Eh, luciferi ni luciferi ni ìràwọ̀ òwúrọ̀. ó tún tẹ̀ wáyé àwọn èèyàn nípa èṣù tí à ń sọ̀rọ̀ nípa ẹni wípé oríṣiríṣi ìtẹ̀dú èṣù ló wà hmm. nínú ìgbàgbọ́ Yorùbá. Hmm ìwádìí ni ẹ má fojú pé bóyá babaláwo àbí oníṣègùn ọ̀pọ̀lọpọ̀ ẹyọgbọn ọmọ ìyàtọ̀ tó wà láàrin babaláwo àti oníṣègùn ìyàtọ̀ wà ń bẹ torí ẹ̀ làwa ṣe ń bu omi ọgbọ́n wá fún wa ìgbàgbọ́ yorùbá ni wípé èṣù ló máa ń ṣe àmì sí ẹbọ yòówù tí wọ́n bá rú nílẹ̀ yorùbá ibi tí àwọn èèyàn ti máa ń sọ pé èṣù dà nǹkan èṣù kan ló ń dà nǹkan rú hmm. ní ìgbà tí wọ́n bá fún èṣù ní èèwọ̀ tó bá bẹ̀ lọ́wọ́ ẹ̀ láti wọ́n kó lọ ṣe ìgbà yẹn ló máa lọ dájú ìgbà yẹn ló máa ń di pé ìjà bẹ̀rẹ̀ hmm. àbò fàbínú yọ hmm. gbogbo àwọn òrìṣà náà ló léèwọ̀ tiwọn gbogbo wọn ló ní gbogbo wọn ló léèwọ̀ wọn á ní kinní kan èjòbì kinní kan orógbó ní jẹ kinní kan a máa débẹ̀ lénìí hmm. torí ẹ̀ la ṣe kó wá lóníràbájì gan nítorí ẹ̀wọ̀n bóyá bá ti ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá èmi èé fi ṣeré mo máa ń bù ú wà á. bá yẹ ti wá gbogbo àwọn òrìṣà yìí pátápátá àwọn ló ní bí a ṣe lè bí wọ́n ṣe máa ń sìn wọ́n bí wọ́n ṣe máa ń bọ ẹ̀wọ̀n ṣe irú irú olókun ń sìn wá ní olókun òrìṣà odò amọ́lọ́lọ́ olóró mi ò omi kòkò gidi ọ̀gbàǹgbà mú omi ò pa ẹ wo ẹ jẹ́ àpàdà wá láti ẹ̀yọ́ tó bá ti wá lọ afẹ́ ṣèpàjì fẹ̀rẹ́fẹ́ tá a ti wá ṣèpàjì tá a padà wá máa sọ ìdókù. ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún pa ìgbà tá a bá fi padà dé a ṣe àṣọ lójú ọmọ tí ń fi ọ̀kan àbí ìkejì ṣe ẹ̀kọ́ lórí ètò tèmi ẹ má gbé kúrò Orísun làgbà à ń bọ̀ àti ìdí náà. bẹ́ẹ̀ ni o àgbàmúgbàmú omi ò fi ìjà lọ ẹni bá fojú hàn fún olúwa rẹ̀ á dómi èèyàn tó bá fojú hàn fún omi rẹ̀ á dọ̀ṣà ah ẹ wò ó ṣe rí nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn òrìṣà yìí èèyàn máa wò ó ni pé kí ni kí ni kan tán ẹlòmíà máa sọ nílé ibo ládé ní kẹtì wa mú gbogbo ilé ibi christian ló pe rẹ̀ ó ṣe wá wo ọmọdé ẹ wò ó ó ní Orísun TV láti wá o àjí ọ̀sán ni ètò tó sì ń lọ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí fàájì ọ̀sán ni lórí Orísun TV má gbé kúrò ńbẹ̀ o lọ́mi sọ fún gbogbo àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ ń dé pé à wọ́n ti sọ̀rọ̀ gan o òrìṣà là ń orí òrìṣà là ń sọ̀rọ̀ lé lórí adẹ̀ ń sọ pé àti àti wọ́n àti sọ òrìṣà wá di nǹkan míì mm. wọ́n ti sọ di nǹkan míì mọ́ wa lọ́wọ́ ṣé wọ́n rí àwa tá a ní òòṣà àmọ́ rírì òòṣà wa àwọn tí wọ́n ní tí wọ́n mọ̀ kankan gbà wọ́n ti wá ń kọ́ wọ́n ti wá ń gbé lárugẹ lọ́hùn èmi ò ní kẹ́ má sìn jésù èmi fúnra mi láyé mi lè fi ilẹ̀ ṣùgbọ́n òrìṣà wa ẹ má jẹ́ kán dàrú mọ́ wa lọ́wọ́ ọmọ ẹ̀kọ́ yìí ọmọ yìí gbogbo ẹ̀gbọ́n wa lọ́wọ́ ọmọ máa ń sọ nìyẹn Adénìkẹ́ náà ló ṣì wà lórí ètò mi ò mi mi ò mi wọn nífẹ̀ẹ́ lómi ìṣe mi mi ò yí padà Adénìkẹ́ ó pọ̀ ó pọ̀ army fingers. ọmọ tuntun bíi ìkóró oṣin bẹ́ẹ̀ni ọmọ ìjẹ̀ṣẹ̀ òṣèré bẹ́ẹ̀ni ọmọ nílé obì bẹ́ẹ̀ni ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ ah, ah. kíbo kí ló dé tí àwọn bàbá yín tó yẹ pé wọn ò rí bí ìṣàn <laughs> kí ló dé. ilé lẹ́rọ wa ti múná roko. ẹ bá kaná láti lé lóko. ìyẹn túmọ̀ sí bí a lágbára sí ń gbà yẹn ẹ mọ̀ pé tí wọ́n bá ṣá ìṣáná tó wá mu tó máa ní pé ah, ìṣáná ò lè láti bíbà lọ sọ́hun yẹn ó máa kú. ẹ wàá mú un láti bí ìlú ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ ni pé ìdúrà tó bá ń pòwe fún yàn ni ah. ìtumọ̀ ẹ̀ ni pé a ní agbára láti ṣe nǹkan kan kí nǹkan kan tó bá wù wá nínú ní orílẹ̀-èdè yẹn. adéhùn wà bí. òun náà nìyẹn eré kẹmọ ẹ mú máa ń kira mi gan orúkọ mi ò jẹ́ yípadà lórí Fàájì Ọ̀sán tèmi Adéníyì Olúṣọlá ẹ̀yinjú Olódùmarè rere mèrè mí dòredò boyfriend àwọn kan kọ àwọn kan sugar daddy àwọn kan ẹ̀zádì àwọn kan ó yẹ kẹ́ ti mọ̀ ọmọ abúlé ọba àwọn ọmọ abúlé ojúlówó ọmọ oko tó confam ohun tá à ń sọ lórí ètò lẹ́nu ni àwọn òrìṣà ilẹ̀ Yorùbá léyìí tí a ti ń sọ̀rọ̀ wípé kí ni òrìṣà kí náà ń pè ní òrìṣà àwọn tí òrìṣà dá òun ni à ń pè ní òrìṣà ẹ nínú abala tá a wà yìí a máa mẹ́nuba àwọn òrìṣà oríṣiríṣi àti àwọn ohun tí ó wà ní ìkápá wọn nílẹ̀ Yorùbá à nílẹ̀ sọ púpọ̀ nílẹ̀ bá fẹ́ ka òrìṣà ilẹ̀ Yorùbá wọ́n ní ọ̀kan lé four hundred and one ọ̀kan lé ní ewó ni òrìṣà tá a ní nílẹ̀ Yorùbá torí ẹ̀ tẹ́ ẹ bá dé ibi ojúmọ́ ọ̀rẹ́ gbé mọ́ wá nífẹ̀ẹ́ o ayé ìfẹ́ o òye lágbo ẹ mo ṣe kábíyèsí fórí adé o. ẹjí gìrì ẹjí gìrì pé ìfẹ́ gbá olórí ayé ìfẹ́ òye olúwa má jẹ́ tẹ̀síwájú ọ̀rọ̀ ìyá onílé ìrá. Oòduà àwẹ̀ rírí jagun ọ̀kan lé nírú irú mọ́lẹ̀. ó tó ó tó bá ló tó nínú àsinmi àìdákẹ́ onílù. ibi tí mo lọ wọn gan ni ọ̀kan lé nírú tẹ̀sán yẹn. ṣé rí àwọn òrìṣà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá dé Ifẹ̀ òdáyé ń bi ojúmọ́ rẹ gbé mọ́ wá kò sí ojúmọ́ kan tó mọ́ ọjọ́ kan òòṣà kan òòṣà kan ni. òun ni ní ilẹ̀ òòdáyé níbi ojúmọ́ rẹ gbé mọ́ wá nílẹ̀ Ifẹ̀ tá a bá dẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ òrìṣà ló wà tá a lè dárúkọ tán lórí ètò lélẹ̀ kò ṣe pé agbé òrìṣà kan ga jù kan lọ tàbí bó ṣe tẹ̀léra wọn la ṣe ń tò bó ṣe ń wá làwa kò ṣe máa sọ ó ní òrìṣà ńlá kan tí à ń pè ní ọ̀rúnmìlà ọ̀rúnmìlà ẹ nínú ìgbàgbọ́ àwọn yorùbá àti ìwádìí tí àwa ṣe wọ́n jẹ́ kó yé wa pé ọ̀rúnmìlà ni olódùmarè jìnkì ọgbọ́n fún ó dẹ̀ wà níbẹ̀ nígbà tá a ṣẹ̀dá ohun gbogbo òun ló dá èyí tó dá tọ̀tún tó dá tòsì tó fi igi sórí igi tó fi ọ̀pẹ̀ sórí ọ̀pẹ̀ tó fi ìmọ̀ sórí ìmọ̀ òun gangan ni òrìṣà lára òrìṣà ńlá tí a mọ̀ tó kàn án gbọ̀n nílẹ̀ Yorùbá òun ni Ọ̀rúnmìlà jẹ́ tábàlẹ̀ ń sọ̀rọ̀ nípa Ọ̀rúnmìlà ìgbàgbọ́ Yorùbá jẹ́ kó yé wa wípé Olódùmarè tó jẹ́ ọba tó dá ohun gbogbo ó bu yẹ̀pẹ̀ fún Ọ̀rúnmìlà pé yẹpẹrẹ o ó wá fún ní adìyẹ ẹyẹ pétò gbà o pé bó o bá ti dé orílẹ̀ ayé ibi tá à ń pè ní ayé o torí àbá olú bíbélì náà wọ́n ní ayé wà ní jújú òkùnkùn ṣúbojú ayé pé kódà òkùnkùn ṣúbebẹ̀ omi ní pé tó bó o bá ti débẹ̀ o da yẹ̀pẹ̀ yìí sílẹ̀ o kó o sì mú ẹyẹ yìí o fi sórí ẹ o yóò bẹ̀rẹ̀ sí ní tànká ìgbọ́wọ́ yorùbá ni pé torí ẹ̀ ní adìyẹ ṣe máa ń tanlẹ̀ títí di ọ̀làwọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ah so torí ẹ̀ ní adìyẹ ṣe ń tanlẹ̀ tábàdẹ̀ tún sọ̀rọ̀ nípa òrìṣà ó ní òrìṣà míì tí à ń pè ní ọbàtálá ọbàtáàsà ọbàtàkùn lóde ìwéré hmm. òun náà ni wọ́n pè ní ifá asọ̀rọ̀ dayọ̀ wọ́n ní bó bá rújú ẹ̀já bìfálẹ̀ ẹ̀ o wọ́n ní ifá rèé bàbá ọgbọ́n mm. ọ̀rúnmìlà bàbá òye bọ́rọ̀ bá rújú ká gbé tọlọ́gbọ́n lọ ọ̀rúnmìlà làwa lóye mm-hmm. ẹ gẹ́gẹ́ bí bàbá ìmọ̀ tí ifá jẹ́ wọ́n ní tó bá ti rújú ifá ni wọ́n máa ń bi léèrè nígbà wọn wọ́n á ní ifá o iwájú ọpọ́n ọ̀fá o ẹ̀yìn ọpọ́n ọ̀fá o olùmúlọ̀tún ọ̀kànrà òsì àárín ọpọ́n ọ̀fá ìta ọ̀run mọ́ pebi mọ́ fọ́ọ̀hún bó bá ti rí ni owó láàrín láàrín bàtà ó ti mú ó ah! ti mú Yorùbá ah, ẹgbẹ́ mo ṣe ń sọ àwọn Yorùbá Yorùbá yìí náà ọ̀gbìn ẹ̀ ni. Yorùbá mi ní gbogbo ẹ̀ kò sí pé bóyá àgbẹ̀ kankan wá láti ọ̀run àánà gbárí sàṣì lẹ́mọ̀ pé múra adéníkẹ́ máa ṣe é sọ́nù ògbà máa ní pé mo bẹ́ sí ní íńtánẹ́ẹ̀tì ìjà lẹ́yìn náà lèmi àti adé mi abẹ́ sí ní íńtánẹ́ẹ̀tì ìjà ni àwa lọ wá gbogbo ẹ̀ síta wa lọ kọ̀ fún yín torí pé àwa fẹ́kẹ́ máa ṣe dáadáa lẹ́nu iṣẹ́ ajé yín afẹ́kẹ́ máa ṣe dáadáa lẹ́nu òwò yín afẹ́kẹ́ máa ṣe dáadáa níbi iṣẹ́ yín àwa kàn máa wá gbogbo ẹ̀ fún yín ẹ̀ wá jókòó báyìí ẹsẹ̀ bẹ́ẹ̀ adé máa dà ìlà máa dà ìbọn gbogbo ẹ̀ máa wá ọlọ́run àwọn máa kó gbogbo ẹ̀ fún yín ṣùgbọ́n ohun tó à ń sọ lórí ètò náà ni pé má yẹ ká fi ọwọ́ rọ àṣà tiwa sẹ́yìn má yẹ ká fi ọwọ́ rọ gbogbo àwọn ẹ mọ̀ pé nísìnyí náà wọ́n ṣì ń tẹ̀fá. bẹ́ẹ̀ nísìnyí àwọn èèyàn ṣì máa lọ ń béèrè pé ẹja béèrè sí i tó lè jẹ́ pé lóòótọ́ lóòótọ́ tí ẹ bá béèrè sí i tí ẹ bá pàdé lọ tí ẹ bá pàdé àwọn tí ó mọ̀ dára tí ó mọ̀ yanranti àwọn olóòótọ́ sì ṣe náà lè máa bá ní ọ̀dọ̀ ẹni tó bá tẹ ipá lẹ́yìn. ṣé tiẹ̀ rí nígbà tí èmi wò dáadáa nígbà tí a bí Jésù Olúwa wa mhm. wọ́n ti sọ àwọn àsọtẹ́lẹ̀ kan ká tó bí ìgbà tá a bí wọ́n sọ ṣe àti má ṣe hmm. bẹ́ẹ̀ náà tá a bá wò nínú Bíbélì ìgbà tá a bí Samsoni ìgbà tá a bí wọ́n béèrè kí ni ohun tí ọmọ yìí lè ṣe Hmm. kí lohun tí ò lè ṣe tá a bá dẹ̀ wò nínú ìgbàgbọ́ yorùbá nígbà tá nígbà tí yorùbá ṣì ń jẹ́ yorùbá tá a ti fọwọ́rọ́ra wa sẹ́yìn bó bá bímọ wọ́n á lọ wò ó wò wọ́n á wò àkọsẹ̀jáyé ẹ̀ pé ọmọ yìí o iṣẹ́ wo ni ó ṣe là lówó lọ́wọ́ ṣé bí ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń ja àwọn èèyàn ní ìsìn ìgbà tèmi àti àgbàlagbà kan sọ̀rọ̀ mọ̀ pé àwọn èèyàn máa wò pé ṣé ẹyinjú náà máa ń tojú bọlé ni ìwádìí ló gbé mi débẹ̀ <laughs> ìgbà tí mò ń bá ọ̀kan lára àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá sọ̀rọ̀ tí wọ́n mọ̀ nípa ìmọ̀ Ifá tá a wá sọ̀rọ̀ débì kan wọ́n ní kì í ṣe ogun ló ń ja ọ̀pọ̀lọpọ̀ lógun hmm. èèwọ̀ ló ń ja ọ̀pọ̀lọpọ̀ lógun nítorí nínú ìgbàgbọ́ Yorùbá bá a ṣe bí èèyàn ló ti ní ṣe àti má ṣe tàbí mọ ẹlòmíín wà ìṣẹ̀dá ò gbà pé kó máa wọ aṣọ dúdú kò dẹ̀ mọ̀ irú ẹni bẹ́ẹ̀ aṣọ dúdú wá ní ó láìkì aṣọ dúdú ní ọmọ wọ̀ra yìí ah. ó dọjọ́ tó bá pàdé aláwo rẹ̀ tàbí tó bá pàdé wòlíì tiẹ̀ hmm. wọ́n ní à arábìnrin arákùnrin ẹ má wọ aṣọ dúdú mọ́ o hmm. ẹlòmíì dẹ̀rẹ́ ìgbín ni ó fẹ́ràn gbín ju kí lọ èèwọ̀ ìṣẹ̀dá ẹ̀ hmm. sì ni gbín ẹlòmíì ńlá ni ẹlòmíì ẹja odò hmm. ni èèwọ̀ ìṣẹ̀dá ẹ̀ ẹlòmíì ẹja odò bọrí fún gbòwà kékeré náà láyé òwúrọ̀ jẹja odò ẹlòmíì kò gbọdọ̀ mẹ́mú ó sì jẹ́ pé bó bá ti rí ibi tí wọ́n ti ń ṣàdá ẹmu ah, láì yóò mọ̀ gẹ̀ẹ́ni tí ọmọ rẹ pé àníbi ah, ọ̀rẹ́ mu ọ̀fẹ́ ṣé wá ní gbogbo nǹkan yìí ìfarapátá làwa ti fọwọ́ rọ sẹ́yìn. bẹ́ẹ̀ni. ó wá jẹ́ àwọn nǹkan tó ń kó bá wa. bẹ́ẹ̀ni. àmọ́ dáadáa ni o ẹlòmíì á gba ìgbàgbọ́ ṣùgbọ́n kò ní ìgbà tán. ìwọ tó bá fẹ́ bíbélì gan sọ ní tó bá fẹ́ dúró dúró dáadáa. dúró re kò ń ṣe kòkòrò kò dúró tán kò ń ṣe kòkòrò náà kò tutù ìgbàgbọ́. nígbà tẹ bá gba ìgbàgbọ́ tẹ bá sọ pé ẹ ṣòro lé mọ́ ẹ ṣe kinní kan mọ́ ìgbàgbọ́ yẹn gan ẹ dúró ṣinṣin. ṣé wọ́n ní òrò lé yẹn tí wọ́n ní kí tí ẹ sọ pé ẹ ṣe mọ́ yẹn a máa tẹ̀lé yín nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ nígbà táwọn kékeré tá a mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèwọ̀ ló wà tó yẹ ká máa tẹ̀lé tá a mọ̀. ṣùgbọ́n torí pé a ti sọ pé a fìgbàgbọ́lẹ̀ a fi kinní kan lẹ̀ gbogbo ìdílé odindi ìdílé kan láti bẹ̀rẹ̀ dópin wọn làwọn fi òrìṣà lẹ̀ wọn làwọn fi gbogbo ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n àwọn kankan wà nídìí òrìṣà yẹn tó gbọ́dọ̀ ṣe àbí tí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ mú kúrò kò wá sábà nǹkan tó tiẹ̀ máa sọ fún wọn pé kíló yóò gbọ́dọ̀ ṣe mọ́. ọ̀pọ̀lọpọ̀ lé ló jẹ́ pé wọ́n èjè ẹ̀gà hmm. torí wọ́n bá kí àwa ń lé wa wọ́n á ní ọmọ gbòòrò ọ̀jẹ̀gà bọ́ ọ̀jẹ̀gà wọ́n ní ọmọ ọ̀jẹ̀gà lóró oore lọmọ ẹyẹ ṣe ìdí tí wọ́n sì ṣe jẹ̀gà ńlé wa kì í ṣe pé torí bá ẹyẹ ṣe wọ́n lóore ni hmm. orí ọba làwọn baba ńlá wa hmm. ìgbà tí ogun ń bọ̀ nígbò lọ́jọ́ ọjọ́ òun gbà wọn nínú ìtàn tèmi bá wọ́n jó yé wa wípé ẹyẹ ẹ̀gà ló wá ṣòfófó fún wọn lé pé tó ogun ń bọ̀ o torí ẹ̀ làwọn baba ńlá wa wọ́n ṣe bá ẹyẹ ẹ̀gà dá májẹ̀mú gbà yẹn pé ọmọ àti ìrandíran torí tó ṣe oore yìí o hmm. àwọn ìran mi ò ní jẹyẹ so ọ̀pọ̀lọpọ̀ èèwọ̀ ló wà tó jẹ́ pé àwọn èèyàn máa ń wò pé bóyá nǹkan tí ò da ló ṣẹlẹ̀ àti ẹ̀ kì í ṣe ìwádìí ibo ló ti wá kí ló ṣẹlẹ̀ tó lẹ́nu mo máa ń sọ wípé ẹni tó bá gbàgbé ibi tó ti wá àpò ìyà ló sọ̀rọ̀ ẹ jẹ́ ìtàn ibi tá a ti wá ilé ibi tá a ti wá kí ni wọ́n ṣe ń bẹ̀ kí ni má jẹ wọn bóyá lórí ètò lọ́jọ́ mi a sì máa mú èèwọ̀ a máa mú wá kí àwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni èèwọ̀ ti ń jà lógun ẹ̀ka tá a ṣẹ̀ṣẹ̀ ká bí òkè lọ́wọ́ nítorí àkókò bá ẹnikẹ́ni ṣọ̀rẹ́ àgbo òdòdó ẹnìkan kan bẹ́ẹ̀ ló ń sáré ló ń ṣe wérénke ń wérénke tó bá máa fi padà dé a máa wá kó ẹsẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ akóńlẹ̀ a máa wá kó àwọn òrìṣà bíi márùn-ún sí mẹ́fà sí méje ká tó lọ lórí ètò ẹ máa fi gbádùn ṣàrà lórí Orísun ẹ káàbọ̀ bá a sí orí ètò fàájì ọ̀sán ní orí Orísun TV náà ni àìsí kúrò ń bẹ̀ o mo dẹ̀ sọ fún yín látẹ̀kọ́ ni mo ti sọ fún yín pé ẹ má gbé kúrò ń bẹ̀ ẹ ẹ má try ẹ tọ́lá gbogbo rẹ because ẹ máa miss púpọ̀ ni ẹ máa wọn kọ́ta sí sọ láti nǹkan mo mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé wọn ò tí ì gbọ́ nǹkan tá a sọ yìí rí ẹlòmíì ò tiẹ̀ tí ì gbọ́ a ní Ọbàtálá wọ́ Ọbàtálá wọ́ Ọ̀rìnmìlà wọ́ ìrìnàwọ́ bẹ́ẹ̀ ọyìnbó tá à ń kọ́ àwọn ọmọ wa gbọ́ ọ̀sẹ̀ yẹn ká mọ nǹkan kan ẹlòmíì kò tiẹ̀ mọ ẹni tí ẹ wo orí Orísun TV náà láti máa sọ gbogbo ẹ̀ fún yín òun mo ṣe ní kẹ́ má gbé kúrò mẹ́tò pé máa kẹ́kọ̀ọ́ sí ní gbogbo ìgbà Adéníkẹ́ yín náà rèé omi ò tí kúrò lórí ètò Anisi singers gbogbo àgbáyé abẹ́mi wà ń bí abúlé ti kí bẹ́ẹ̀ ni ọba àwọn ọmọ abúlé ọba àwọn abúlé olùṣọlá adéníyì ẹyinjú olódùmarè rèrèmí rèmí rèdò rèrèmí rèmí dòrèdò ẹyinjú olódùmarè ọba àwọn ọmọ ọkọ bẹ́ẹ̀ ni ṣé rí ìgbà eh, ani ó sọ kankan lẹ́ẹ̀kan mhm. inú mi dùn lẹ́gbẹ̀ẹ́ kan ó sì tún bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan oh. ṣé rí nǹkan ti ṣe wá èmi máa ń polongo ẹ̀ dáadáa lórí ètò hmm. ẹ jí akọ́mọlédè kakọ́mọláṣà ewu ní ká bímọ kó jẹ́ fìtì fẹ́rìn yìí náà ni hmm. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni ò lè dákọ ara rẹ̀ bẹ́ẹ̀ bá sọ Yorùbá sí báyìí èdè fìtìfìtì ni èbó òun náà àgbọ̀ dáadáa. ibi tó wá burú sí gangan nìyẹn bí kò tó wà máa ta bọ́ ní. ẹ mọ nǹkan tó tún sí mo wò tẹ́ ẹ bá wo àwọn bàbá tí wọ́n tí wọ́n study tí wọ́n kàwé ní bóyá bíi fifty years ago tó jẹ́ àwọn òyìnbó náà kọ́ wọn tó yẹ pé àwọn òyìnbó yẹn kọ́ Yorùbá kan tó lè kọ́ wọn ẹ lọ wo spoken English àwọn bàbá yẹn. Ah, ẹ máa pọ́n ẹnu wọn lánìí. tí ẹ bá dẹ̀ tún gbọ́ Yorùbá ẹnu wọn. Ah, ah, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. kódà ẹ ṣeun gidi ni ó jẹ́ pé ó débẹ̀ tí ó dúró re àmọ́ ibi tá a ń lọ ò tiẹ̀ wá fẹ́ yéèyàn mọ́ mo pín gbà tá à ń sọ̀rọ̀ nípa òrìṣà àwọn èèyàn máa rí òrìṣà báwo òrìṣà báwo níbo náà tún gbé lọ báyìí kí náà tún fẹ́ sọ báyìí kí ni wọ́n. ohun tí èmi kàn fẹ́ sọ ni pé lẹ́ẹ̀rin ìṣẹ́jú mélòó kan tó kù yìí màá dárúkọ àwọn òrìṣà bíi mẹ́ta sí mẹ́rin a ní Ògún tá a bá ń sọ̀rọ̀ nípa irin Ògún lákàyé ọ̀ṣìmọ́lẹ̀ olómi ńlẹ́fẹ̀ jẹ̀wẹ̀ òlásán lẹ́fìmọ̀ kí mọ̀ bóra oríṣiríṣi Ògún ló tún wà Ògún onírè wà Ògún onígbàjámọ̀ wà Ògún tá a ní ó tó bóyá bíi márùn-ún sí méje tá a ní tó jẹ́ ògún ògún gbẹ́nàgbẹ́nà wà wọ́n ní igi ní jẹ ògún onírè wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe wà ògún tó fi ajábọ̀ náà wà ògún tó fi ajábọ̀ wà tó jẹ́ pàjá onígbàjámọ̀ irun orí nìyẹn ń jẹ́ ń tiẹ̀ mm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí Ògún a ní Ṣàngó mm. wọn a máa kì í pé Ṣàngó Olúkòso iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rìyẹ́rì ọkọ̀ ọya olójú orógbó mm. ẹlẹ́rẹ̀kẹ́ obì that is to say Ṣàngó fẹ́ràn orógbó àti obì torí ẹ̀ ni wọ́n ṣe máa ń kì í mọ́ lára àwọn òrìṣà míì Ṣàngó nìkan ìyàwó mẹ́ta ló jẹ́ òrìṣà tí ṣàngó nìkan fẹ́ ọya eh. bẹ́ẹ̀ni ṣàngó ọba ọya o bẹ́ẹ̀ni pé eh, ṣàngó dé rèé ọmọ ọya o afẹ́fẹ́ ọ̀gẹ̀rẹ̀gẹ̀ kò rèé lánàá o. Eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ la ní àwọn òrìṣà lóríṣiríṣi a ní òrìṣà ńlá bẹ́ẹ̀ la ní òrìṣà tó ní ṣe pẹ̀lú omi ọ̀ṣun olókun wà bẹ́ẹ̀ la ní Yemọja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè sọ gbogbo ẹ̀ tó láàrin ìṣẹ́jú péréte ẹ o ẹ mọ̀ pé bàbá ṣáàgì lọ́gbẹ́ ó yẹ kó ṣoje náà ni oníyàn ṣe ọlọ́kà ṣe ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ náà ẹ kú àìbínú èmi á máa wí pé tí ò bá sí bá a jẹ bá a ṣe kàn ń ṣe lásán ni tí ò bá sí ẹ̀yin tẹ́ ń bá wa ń fìfẹ́ jẹ́ lórí Orísun àwa tá à ń sọ̀rọ̀ a kàn ń sọ̀rọ̀ lásán ni agbe wá ṣe bẹ́ẹ̀ òun rè dárò àlùkù wá ṣe bẹ́ẹ̀ òun rè koṣù ẹ má gbàgbé láti wá ṣe ìpolówó ọjà lórí Orísun tẹlifíṣàn lórí fàájì ọ̀sán. ọjà tí a bá tà á dé mi tí ó tà ah, ah. àmọ́. kò lè tà mí kankan mọ́. àmọ́ ah. ọjà tí àwa bá tà ó di dandan kó tà. ó máa ta wàràwàrà ni. torí ìran ẹ̀tà ní kókó ń tà ọmọ ẹranko ní sáàmù àwọn yorùbá ni sáàmù ni sáàmù ni sáàmù ẹgbẹ́ ọjà yín wá kí a bá yín polówó ẹ̀yin wọ́n gbàgbé láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ayélujára lórí Instagram àtorísun TV lórí Facebook lórí TikTok àtorísun TV tẹ bá wọn fẹ́ ṣe bàbá ń bá rìn lórí YouTube àtorísun TV ẹ jẹ́ mi olólùfẹ́ yín ọmọ yín ọ̀rẹ́ yín lẹ fẹ́ pàdé tẹ́ fẹ́ kọ́mẹ̀ntì tẹ́ kájọ sọ̀rọ̀ abẹ́ lóhun tẹ́ fẹ́ ká gbéyẹ̀wò lórí ètò ẹ lè tẹ̀lé mi lórí Instagram at official angel olódùmarè lórí TikTok at official angel olódùmarè tó bá dórí face and book ojú àti ìwé Prince mọ́nọ́láwọ̀n adẹ́niyì olúṣọlá ọmọọba ìlú ìgbòmọ̀rẹ́ ló ń fẹ̀yìn dágbére lórí ètò lónìí pé káfíńrí pàdé káfáyọ̀ pàdé ó dọwọ́ yín òyìnbí náà. ó dáná orin ká ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfa ọ̀nà fún yín náà ni ò jẹ́ ó wù wá ká máa bẹ́tò lọ́bẹ̀ yẹn ṣùgbọ́n a ní láti sinmi díẹ̀ ká tún lọ sínú íńtánẹ̀tì ká lọ wá nǹkan míì lọ́tún lọ́tún wá fún yín ní ọjọ́ ọ̀la ó dáná ẹ̀rín tèmi ńlé tẹ́ bá fẹ́ máa tẹ̀lé ni at anyfingers ní orí Instagram lórí TikTok náà anyfingers ni o ṣùgbọ́n lórí Facebook ẹ̀ lè tẹ níkẹ́ adex Anna Babatunde tẹ́ bá ti fẹ́ bá mi sọ abẹ́fẹ́ ó ní nǹkan kan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wa àbí kẹ́ bóyá ẹ fẹ́ gbé nǹkan kan wá fún wa ni ẹ̀yin ẹ máa bá wa sọ ẹ má dẹ̀ gbàgbé o Orísun TV náà ni o Orísun Orísun ni tí ò lè gbẹ láíláí ṣùgbọ́n ó dàbí ká máa ti lọ àmì lọ àbẹ̀yìnbọ̀ a máa ríra lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀ o.